ẹ káàbọ̀ padà sórí ètò yẹn ètò wa Ramadan Kareem rògbò ẹgbẹ́rún àfáwà tí wọ́n dìde nísìnyí Sheikh Abdulkabir ní agúnlẹ̀ ijú lọ́ba àṣìdáadá fún wọn ọ̀rọ̀ tán bá a láàárọ̀ yọ̀rọ̀ ńlá pàtàkì ní tẹ́ gbogbo wa ká kíyèsí tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ míì tá à ń ṣe nínú àwọn iṣẹ́ tá a là ń ṣe nínú àwọn wà tá à ń wù ní bá iṣẹ́ wa jẹ́ tá a mọ̀ ń bá àwọn ẹlòmíì jẹ́ ń bẹ̀sìn ẹlòmíì jẹ́ kọ́dà ń sọ ẹlòmíì di kèfèrí tí ó sì mọ̀ pé gbogbo tóun ṣe yìí kò dáa hmm, ká máa yọ sùn tètè ká máa fìyẹn sí ẹ̀yẹ́ ká máa sọ̀rọ̀ ẹni lẹ́yìn ká máa tọpinpin ẹni ká máa sáfẹ́ wá léèbù ẹni káàkiri ká máa wá ṣubú ara ẹni ká máa sọ̀rọ̀ ẹni lẹ́yìn ká máa pẹ̀gẹ́ ẹni àṣewà tí ọ̀dà ni ẹ jìnnà sí ọlọ́run kọ́ mọ́ bàṣẹ ìwà jẹ́ ọ̀làǹdẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àwa kí gbogbo àwọn tí wọ́n fún wa lẹ́bùn mm, gbogbo àwọn tí wọ́n ṣe wá lóore lọ́dún yìí gbogbo wọn la dúpẹ́ púpọ̀ fún àwọn tí wọ́n jẹ́ kéètò tọdún yìí ó ṣeé ṣe fún wa. bẹ́ẹ̀ láti rí bàbá wa alhaji wa dr ahmed salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ standard group of company wọn ti Standard Insurance Consultants Limited tó wà lábẹ́ rẹ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá náà wọ́n ṣe dáadáa fún wa wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ ọ̀la ẹ̀ wọ́n gbé wọ́n gbé ìrun pípè wọ́n gbé kalẹ̀ wọ́n kásá máa pèrún fáwọn èèyàn wọ́n tún ṣètò pé bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú ká máa fi gbọ́ àwọn àfáà lóríṣiríṣi ká máa fi gbọ́ ẹ wá pẹ̀lú ògbó láwọn kankan bẹ tí bàbá náà tún sọ pé kí n gbìyànjú ká ṣe káwé tó tán lábẹ́ táwọn ṣe yìí ni pé àwọn wáàsí kan bẹ tí bàbá ti sọ fún mi pé àwọn wáàsí báyìí mo fẹ́ ká lọ kọ́fà ẹ̀ ká dẹ̀ gbé wá sórí sùn káwọn yẹn lè bá àǹfààní tí ń bẹ ní Islam jẹ wọ́n lè bá rí àwọn lẹ́kṣọ̀ ni wọ́n lè bá mọ rí wò pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlà àti ń ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ láti jẹ́ kí ẹ mọ rí bá pàdé lórí Orísun. iléeṣẹ́ àwọn kalẹ̀ sí nọ́mbà thirty three Victoria Ruby Eke Street ní Lekki phase one lọ́hùn-ún ọlọ́mọba iléeṣẹ́ Standard Group of Company ọlọ́mọba jẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run. adúpọ̀ pọ̀ lọ́wọ́ ya wa Damorish Alhaja wa Khadijat Eh, kúbúrà tí wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty one balógun street ní mọ́sálásí alájà pẹ̀lú àwọn tí ń ta bàtà lọ́pọ̀lọpọ̀ yanturu wọ́tọ̀ ọba nídìí bàtà lọ́sọ̀dọ̀ wọn bẹ̀ wọ́n á fún ẹ nírú ìtọ́ ọba fẹ́. alájà wa kìlá ní aṣọ làwọn ń tà àwọn ni wọ́n ní perfect days fabrics tó wà ní c ninety four new alade market ìkẹjà àwọn náà ká sọ fún wa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn gèlè àtàwọn fìlà lóríṣiríṣi ọlọmọsàbà àdúró tí wọn ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run. ajé àwọn hadith àtàgbọlọ ajé àwọn kalẹ̀ sí opposite retail market lọ́gbà bẹ̀rẹ̀ àwọn tí ń taṣọ wọn ní gbogbo ládàá táwọn táwọn orí táwọn ń wá lórí táwọn ṣe fún wa táwọn fi tọrọ fọkọ àwọn alhaji wa isahak agbolo ajé kọlọmọsàbáwa kẹ kọlọmọsàbáwa gẹ ọjọ kọjú ọlọmọsàjọ rẹ tó fi sílẹ̀ ọlọmọjọ ọba jẹ àwọn duffield food duffield food oríṣiríṣi àwọn oúnjẹ làwọn ń ṣe nílé iṣẹ́ wọn tí wọ́n sì ń tà in conjunction with Orísun television àwọn iléeṣẹ́ Orísun pẹ̀lú àwọn power oil danomic àti munch eight gbogbo ọ̀nà wọn kẹ́bùn wá fún wa ẹ̀bùn náà lẹ́rí lẹ́wájú wa yẹn ọlọ́mọ balẹ̀ iṣẹ́ Orísun ọlọ́mọ jẹ́ ọbàjẹ́ bàbá wa ọ̀gá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́mọ sọ̀rọ̀ yìí láti mọ̀ fún wọn jẹ́kẹ̀mí wọn ogun àlékún àrísìkì àlékún dáadáa ọlọ́mọ àṣẹ fún àlékún farabalẹ̀ ọlọ́mọ àṣẹ fún bàbá náà ọ̀gá wa ń kú Ṣèyí Ṣèyí Adéríbigbé ọlọ́mọ àdúpẹ́ fẹ́yìn náà ọlọ́mọ àwà pẹ̀lú yín mọ̀jẹ̀ mọ̀ padà sí ibú mọ̀jẹ̀ jábọ̀ láéláé ọ̀làlà ìlàhà ìlàlà gbóńtẹ́nì kọ̀ọ̀kan yín fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lóore tẹ́ ń béèrè fún níkọ̀rọ̀ ní gbangba ọlọ́run tètè bá wa ṣe fún yín nírọ̀rùn ọlọ́run ẹni ọlọ́run alhaji alhaji wa alhaji and alhaja abdullateef ọyáṣípẹ àwọn náà fún wa ní oríṣiríṣi àwọn ẹbùn wọn fún wa lówó náà pé a máa fún àwọn tó wá láti jìnnà àwọn tí ọ̀nà wọn bá jìn ká máa fi ra credit ká máa sẹ́ndẹ̀ sí wọn àlà àwọn náà máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa sami ọyáṣípẹ àti yáyàwó àwọn alhaja wa fatima ọlásàndé ọlọ́ndàkùn musa bá wa fi kẹ́ ọlọ́mọba fi mú wọn dàrú ọlọ́mọjọ bàjẹ́ ìjọ dalfat dalfat níjoko lọ́dọ̀ bàbá baba fatala sheikh abdullatif animasa àwọn ẹ̀sìn ní òbí wa tí wọ́n kalẹ̀ sí àgòrò abánikọ́lé níjoko àwọn náà kó ẹ̀bùn ọ̀dà fún wa ọlọ́mọba àdúró tí wọ́n ọlànàbí lọ́dọ̀ ọlọ́run dalfat náà dáyàrá tó yá fi fẹ́ dá títí jáde ìyá ọlọ́run níjọ́ bàjẹ́ kò ní dàrú láwọn ẹni ọlọ́run àìlẹ́kọ̀ọ́ àgbéga ọlọ́run ó ṣe fún wa o àmì ra wa isman ìfàkọ̀jayé ajá wa salimat adébọ̀wálé Precision Block Industry àti Building Materials àwọn náà fún alẹ́bùn ọlọ́mọsàbà dúró tì yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run aláìlá kúmọ̀ iléeṣẹ́ Afamok Tours and Travel Limited Afamok Tours and Travel Limited àwọn náà wọ́n bá wa dòpọ̀ lọ́dún yìí iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ dàrú àwọn ń kọ́ àwọn èèyàn lọ sí ìlú Mọ́kà ni àti umra tẹ́ bá fẹ́ ṣe ájì àbẹ́ fẹ́ ṣe umra pẹ̀lú ògùn ọlọ́run nọ́mbà tá ẹ lè pè màá máa sọ fún yín tí ọba tásìkò ọlọ́run iléeṣẹ́ Afamok náà ọlọ́run níjọ́ bàjẹ́ kò níjọ́ dàrú o ọlọ́run ọba wa pẹ̀lú wọn ọ̀gá àgbà lè ṣe afámọ̀kùnrin alhaji wa káyọ̀dé isa lọ́nba wa pẹ̀lú mustapha káyọ̀dé isa lọ́nba wa pẹ̀lú wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run làlá ilaha illallah wàlá la hawla wàlá kúwọ́tà illa billahi aliyil azim. àmúníkà tún wá létí wípé on the twenty third of may two thousand and nineteen tá a wáyé ramadan lecture tí bàbá ń ṣe nílùú sẹ́yìn tí bàbá wa dr ahmed salawudeen tó máa ń ṣagbátẹrù rẹ̀ tí wọ́n máa ń pè bàbá wa fadala sheikh muhyiddin ajani bello wá sílùú sẹ́yìn láti wá bá a sọ̀rọ̀ ọlọ́run tọdún yìí náà tún wáyé lọ́ọ̀dì twenty three pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọjà àpéjúṣe ọlá àwọn ẹni ọlọ́run ọ̀làlá ilaha illallah ọlọ́run jọjọ́ náà kó láyà tàlàáfíà ọ̀làlá haúlà wàlà kúwàtà ilà abilà ilẹ̀ àlì ilẹ̀ asim. nípa àbẹ̀rẹ̀ hmm, hmm. àwọn èèyàn ti wọ́n ti lúgọ̀ọ́dì tẹlifíṣàn wọn báyìí pé yéè àfáì fẹ́ sọ ánsà bẹ́ẹ̀ ni ìbéèrè tàná tá a béèrè mo kọ́kọ́ fẹ́ sọ ánsà rẹ̀ náà kí n tó wá sọ ìbéèrè tòní lánàá mo béèrè wípé sọ̀hábíyáni jẹ̀lìláni ánṣá sitina àmà fìlìjà ìlíyà wọ́n sitina àmà fìl islam. àwọn sàábíyé méjì kan pàtàkì tí wọ́n bá nábì ló gbà wọ́n pọ̀ mọ́ ọgọ́ta ọdún kan tó gba islam wọ́n dẹ̀ tó ń lo ọgọ́ta ọdún lẹ́yìn tí wọ́n gba islam tán àwọn sàábẹ̀ wo ni àwọn náà ni hakim bunu zan àti hasan bunu sabit hakeem bin huzam àti hasan bin thabit àwọn sàbí méjèèjì nìyẹn mo tún bẹ̀rẹ̀ yìí pé awwalu man yafiru min zawjati yawm al-qiyamah àkọ́kọ́ ẹni tí ọmọ sá fún ìyàwó rẹ̀ jọ́gbìn al-qiyamah ta ló ń tọ̀hún anabi lutu ni o anabi lutu ni aleyhi salatu wasalam ẹ̀rí pọ́lọ́ náà sọnù alukur'ani wípé ọlọ́run ní ìyàwó anabi lutu àti ìyàwó anabi nuhu àwọn méjèèjì wọ́n jàǹbá ọkọ wọn kánàtà tààtà àbùdẹ́yìn sọ̀làhẹ́yìn fàkánàtà hùmá wàlámúyùgínìyà ánìhùmá mìnàlá iṣẹ́ àn wàkìlá dìkúlà náírà má àdàkìlín. ọlọ́run láwọn ìyàwó méjì wọ́n jàǹbá ọkọ wọn ìyàwó lútù làwọn kọ́ni tí ọkọ máa sáfọ́kọ rẹ̀ tọkọ náà máa sáfún jọ́gbìn àti àmọ́. mal maqsud bi sàkọlẹ́yìn àwọn abẹ́rẹ́ pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú tí al-insu wal-jinn èèyàn àtàlìjànú ni wọ́n ń pè ní sàkọ̀lẹ́yìn sàkọ̀lẹ́yìn tó máa sàkọ̀lẹ́yìn pé wúwo méjì nǹkan tó wúwo méjì èèyàn àtàlìjànú ni wọ́n ń pè bẹ́ẹ̀ bí ìdáhùn sí bí àwọn ìbéèrè tàná bó ti rí nu àwọn tó gba ìbéèrè wa dáadáa a ti pè wọ́n wọ́n dẹ̀ ti ṣètò láti wá bá wa sí ní iléeṣẹ́ wa lóríṣun bí ẹ bá dẹ̀ sí dé pẹ̀lú ògbóràn insha Allah fún wọn lẹ́bùn wọn á dẹ̀ fi hàn yín bá a ti ṣe ṣe àwọn tọ́nà Ọlọ́run dákun mọ́sá gbà fún wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run láìlá ìlàlá ìbéèrè tòní ẹ sáré gbọ́ mọ́yà suwaru lẹ́tí wúdìdà zikiru Ismail Yusuf alayhi salam fiha àwọn súra wo ni Ọlọ́run dákọ̀ anabi Yusuf nú ẹ̀ nú alukur'an Ọlọ́run dákọ̀ Yusuf Yusuf nú ẹ̀ nú alukur'an súra mélòó ni ẹ kàn dákọ̀ wọn súra báyìí súra báyìí súra báyìí kọjá bẹ́ẹ̀ mẹ́ta ni bẹ́ẹ̀ mẹ́rin ni kẹ́ dákọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. ìbéèrè lẹ́ẹ̀kejì awọ́lùmọ̀mọ́ rídọ́ Islam tálà kọ́kọ́ nọ́ọ̀sì obìnrin mọ́rídọ̀ nọ́ọ̀sì agbẹ̀bí lóbìnrin nínú Islam tálà kọ́kọ́ tó jẹ́ nọ́ọ̀sì lóbìnrin ìbéèrè lẹ́kẹta mo ní mọ́ni hiya lẹ́tí azaba alukufaru wa mọ́nà àwọn àníhà lè má fa'anzala Allahu laha má minas samai litaktasila wa tashrab fa'aslama alladhina azabuha ìbéèrè lẹ́yìn lè díẹ̀ ṣùgbọ́n mọ̀ pàwọn tó bá tó bá kàtẹ́rà dáadáa wọn á gẹ̀ẹ́tì àwọn afọ́ gẹ̀ẹ́tì mo ní ta lẹ́ni náà táwọn kèfèrí ń jẹ ń yà wọn ò fún lómi ó dè mọ́lẹ̀ wọn ò fún lómi wọ́n ń fìyà jẹ ọlọ́run fúnra ara rẹ̀ wá sọ omi kalẹ̀ fún un láti sánmọ̀ omi yẹn dẹ̀ ń dárọ̀ fóun nìkan ó dẹ̀ mu omi láti sánmọ̀ ó dẹ̀ wẹ̀ nínú ẹ̀ ó mu bó ṣe sípínlẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ tán gbogbo àwọn tó ń fìyà jẹ ẹ̀ gbogbo wọn dẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ kan náà wọ́n dẹ̀ gba Islam gbogbo wọn pátápátá ní gba Islam pé karama tọ́lọ́run ṣe fún yìí karama yìí ga púpọ̀ ta ni sàábì náà ta lẹni náà ta lẹni náà tí irú mùjísà eh, karamba òun ṣẹlẹ̀ sí. ìbéèrè mẹ́ẹ̀ta nìyẹn ẹ sáà ti fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ìbẹ̀rẹ̀ ẹ̀ fi ánsà yẹn ránṣẹ́ sí. ṣùgbọ́n ìtẹ̀ bá fẹ́ pè wá fẹ́ gbé ẹ fẹ́ gbé polówó ọjà wá fún wa ni àbẹ́fẹ́ ká kọ́fà program yín mọ́ṣáláṣí yín àbẹ́yìn náà fẹ́ gbé abala kan nù gbogbo tá à ń ṣe yìí náà fẹ́ pèrún àbẹ́fẹ́ dá ṣètò wa